أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àlẹ́yìí yàtọ̀ ọpẹ́ fún ọmọ ẹgbẹ́ tí àwọn àwọn àtàkùnjẹ́kọ́ ìjòkó ẹ̀dàkùn ìjòkó náà lẹ́yìn tí yàtọ̀ ọpẹ́ fún ọmọ ẹṣẹ́ àtàlátù fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam náà ẹgbẹ́ lọ káwọn ẹ̀ṣìjòkó ẹjẹ́ káwọn ẹ̀ṣìjòkó ládá sọ̀látù náà lọ mọ́sá àmúbáwà alẹ́ ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi di <clears throat> ká máa bínú àwọn màmá wa náà ládàáyanrí ẹ̀dàpọ̀ ti àmójúkò fún wa ọlọ́run bá sọ yínà tí ó lórí irú àwọn ìyá wa báyìí lè ní máa ń fẹ́ràn púpọ̀ àwọn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ká sì tètè sọ ó sì ṣe kí ni ìpalẹ̀ kan náà yẹ́rà àmọ́ ń dira mọ́wọ́ wàhálà ni o ní àkọ́ bá ń ṣe kíní kan sùúrù tọ́ ní tọ́wá ti bí ìgbà tí ọ ní ìjọ tí ó bá padà wá bínú ìwà bí lábí ó dì ọlọ́mọ́sàbá àsàmùnà wa lẹ́sàn lórí àṣìṣe èyí tó wá fẹ́ jọ bí àṣìṣe èyí náà àbí èyí tó fẹ́ jọ láìfí yìí náà kìí ṣe deliberately látọ̀dọ̀ tèmi náà bẹ́ẹ̀ níta gbèrò náà ni pé a tètè dé amáwọn kankan ló kọ bí àkọ́kọ́ ni pé information pé jòkó yóò wáyé ìmísẹ̀sẹ̀ ń gbọ́ lé ní ìní ìní ìmúṣẹ̀sẹ̀ ń gbọ́ ìní ọ̀hún táwọn gan-an lọ́wọ́ ìyàbí ọwọ́ aago mọ́kànlá àbí kankan bá bí mẹ́wàá òun tó gbọ́ ìjòkó yóò wáyé àwọn tó bá sì ṣe bí ẹni kan ọ̀rá múlúwa rẹ̀ díẹ̀ díẹ̀ ó mọ̀ pé iṣẹ́ máa ń kọ́wọ́ tèmi iṣẹ́ kan tí máa ń bẹ́lẹ̀ ìkómọ̀ bá kan lẹ̀ èyí tí mo ń so àmọ́ àmọ́ igi bá rí lugi tòkè lákọ̀ọ́kọ́ rí èmi náà wá wo tábàbí kan táwọn ọmọ wa padà wá sọ nílẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àbí nítorí kò sáwọn bàbá ọlọ́mọ nílé ni sì torí yẹ ọ̀ information ló lè tí kò tó dé àti wá láwọn ètò kan lé kí o ti wá táà mọ́ ṣe nírú ọjọ́ ìní ìjẹ́ ẹjọ́ ìwá sí mẹ́ ètò kan náà mú bá lọ kó tún wá dẹ̀ ní kí túmọ̀ sí ń bẹ́ẹ̀ a kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ti wá dó táwọn ọmọlẹ́bí pé a ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ ara wọn lójú bá tún bẹ̀rẹ̀ nígbà pé kí zúrì gbogbo ẹ̀ bá gorí ara wọn ìdínú káwọn ọmọ wa dákun kan máa bínú lágbára ju ọgbọ̀n ṣẹ́jú lọ́jọ́ kó yìí a nílò ju aríkọmọ sára marhaban gbogbo táwọn olóòkò ìṣẹ́jú márùn-ún gbogbo yìí táwọn afẹ́ sí a ti parí rẹ̀ lágbára ọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọta bá fàbáríkà ọmọ tí a torí ẹ̀ jòkó mọ́sùmọ́ Muhammad ọmọ wa Muhammad ọlọ́mọta bá sí lọ́mọ alálùbáríkà ọlọ́mọta bá wá Muhammad ta ní kọ́kọ́ jẹ́ Muhammad náà ní Muhammad sọ̀rọ̀ ẹmọ́ àjẹ́ ìsàdúrà tí mi náà àdúrà ní kí wá ní ọmọ ìyọ́lọ́mọ́sá àjò tó ló kọ tẹ́wọ̀ a ń tara wa nù àmọ́rú oríire ìwà rẹ̀ ta bálátọ́dà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọ́sá pín ìkan ọmọ yìí náà ọlọ́mọ́sá àsọmọ yìí náà lọ́mọ bá wa sí lọ́mọ wá bá wa ṣe ní Muhammad tí ó gbé súnà mo rò pé ńgbà àwọn bí ọmọ náà náà ti sọ ní orúkọ wọn àwúlẹ̀ tó dáwọn afá tí wọ́n fi sọ lórúkọ òsí láì fi bẹ́ẹ̀ irú eléyìí náà bá tó bá wáyé ṣẹ́rí à ń sọmọ lórúkọ ó kàn pàtàkì pé ká lẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ ń pa ẹ̀yìn ṣẹ́rí orúkọ táà máa ń sọmọ ìdí tó ṣe pàtàkì ká lẹ́kọ̀ọ́ ni pé àwọn oríire kan bẹ tá lè generate fọ́mọ yẹn látara orúkọ àwọn oríire kan ń bẹ tá lè rí kójọ fún ìdílé tọ́mọ yẹn ti fẹ́ jáde látara orúkọ ìdí nìyẹn ló fi máa ń pàtàkì ńgbà míì kí o lẹ́kọ̀ọ́ pa pé mo fẹ́ sọmọ mi ní orúkọ wà ìlà yóò bá jẹ́ bẹ́ẹ̀ òtí láì jí bí àwọn bàbá ọlọ́mọ àti ọlọ́mọ ti ṣe lẹ́yìn nìtò wọ́n sì bímọ tán nígbà wọn mọ̀tò kálukú wa àbímọ Muhammadu ní orúkọ ọmọ wa kò kí ni kò sí láìfi at the same time kò tún wá sí láìfi náà ká tún wá pé àwọn àfáà pé ẹ̀yin lẹ bá wa gbé orúkọ ọmọ jáde àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nínú Islam Zubair ibn al-Awwam inú àwọn tàbí ànàlì olókọ́kọ́ bímọ ariwo ní wá látọ̀nà bẹ̀rún Thank you ẹ máa bá wa korúkọ ẹjí máa pariwo àwọn noise maker nù ah, àkọ́kọ́ ẹni ó kọ́kọ́ bí mọ́nú àwọn sàábé ni Zubair ibn al-Awwam lọ́dún náà a ti ń fa àwọn mùsùlùmí ti ẹ̀yẹ pé ibò ìsìláàmù tẹ́lẹ̀ ń ṣe náà lẹ́rọ mọ́ bí wọn ọlọ́wà tí ó kọmọ fún Zubair ibn al bá ti bí ma tán ògbèwọ́dọ̀ annabuwa muhammad ìdá annabi ọmọlá bí ẹbí ma níbẹ̀ ni ọbí ma ọ̀dá ọmọ yìí yóò máa jẹ́ abdullah nítumọ̀ sí pé ta ló sọmọ ló kọjọ́ náà annabi kódà annabi náà ló sì yọ ọkọ̀ tó dáa fún ọmọ náà lábìrí pé àdékò sí láì fi kó débi owó tí yóò bá máa ń pa owó kọjá sọmọ ẹni inú ẹni ní gbé oúnjọ́ mi àmọ́ fi sọ́wọ́ àfáà pé ọmọ mo bí yìí ẹ dákun ẹ bá ń súnmọ́ ìlú ọkọ̀ tẹ bá mọ̀ tó dáa tẹ́gbà fánù wá wo pé ákìlá ah, lè súnmọ́ yìí afá lè wò dílé tẹwà ẹnìkan ti bí ó bẹ̀ lásìkò ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó bí mọ́ obìnrin ó sì gbọmọ náà wà bá nàbí abímọ ògílẹ̀ bí olóbìnrin ànẹ́bì jẹ́ súnmọ́ ah, yóò lè rọ̀ díẹ̀ lóbi ẹ́ ọ̀rọ̀ ńlá kan bẹ tó jáde lọ́dọ̀ àwọn bàbá wa lẹ̀ bá ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn jọmọ́ ìsìlámù púpọ̀ wọ́n ní orúkọ máa ń ọmọ kìí ọmọ nìkan orúkọ a máa ru ọmọ kódà orúkọ a máa ru ìran tí ọmọ ti jáde Muhammad wa ti ní wa lọ́mọ alálùbáríkà bá ṣètáni ọlọ́mọṣẹ́ àjòlèmọ́ rẹ̀ ńlẹ̀ Al-Qur'an al-Karim àwòrán díẹ̀ tákàn wá fi ṣera wa láǹfààní ìjòkó yìí méjì náà lọ̀rọ̀ ní òpin sí látara ọmọ mo fẹ́ pàkíyèsí wa látara ọmọ mo fẹ́ pé àkíyèsí wa ẹlẹ́ẹ̀kejì látara ọmọ ká mọ kí lójúṣe wa àkíyèsí alákọ̀ọ́kọ́ ìgbà Al-Qur'an fẹ́ sọ̀rọ̀ ọmọ bíbí fún wa àti importance à ń bímọ ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ó wá pín bíbímọ à ń fúnyàn lọ́mọ ó wá pín ọmọ ànábì ádámà sí kàtígórì mẹ́rin kàtígórì mélòó ìran mẹ́rin ni wá ń bi ọ̀rọ̀ ọlọ́mọdé ṣẹ́yìnà mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí téèyàn bá bá rẹ̀ tó dùn mọ́ nínú ẹ̀ kìí ṣe mímọ̀ sí rẹ̀

kìí ṣe ẹ̀tọ́ gbogbo èèyàn gbogbo èèyàn o wọ́n bí mi ní mo gbọ́dọ̀ bí tara rẹ lọ sọ náà kí àwọn èèyàn wọ́n wọ́n wá ní kéèmì kí ewu ọmọ ọlọ́run níbẹ̀ láti ta tẹ́ǹtì kalẹ̀ ma lọ́bẹ̀ wọn kó mọ́ ní irú tẹ́ǹtì tàbíwájú lè jẹ́ ti o gbàdánwò bẹ́ẹ̀ kò wá pípa àwọn tọ́lọ̀ gbígbé ẹ̀kọ́ lọ́wọ́ tàbá wa gbàdúrà wọn ọlọ́run wa ní tí bá bẹ́ pín ọmọ ọ̀nà mẹ́rin ní mọ́ gbà pín ọlọ́run lẹ́mi tí bá fẹ́ ẹni bá wá fẹ́ òun irú tó bá tó wá wù èmi ọlọ́run ní mọ́ fún èèyàn ọlọ́run ní mọ́ ẹ bá sọ́dí bàbá obìnrin

ọlọ́run wá ní wà yáàbù lè mẹ́ni yẹ̀ṣá òbùkò bí ni ọlọ́run ti máa ń fún yàn lọ́mọ obìnrin yìí tó bá tún wá wù mí gbà míì á tún wá dájú pẹ̀lú míì nítumọ̀ fún lọ́mọ ọlọ́run tí ń bá máa wá fún lọ́mọ yóò bá mọjọ́ ọmọkùnrin mo bí kìíní mo bí kejì bó bá bí ogún ọmọ ni wọ́n jẹ́ ọlọ́run ni bó ti wù mí nù ó di kàtígórì mélòó báyìí jọmọ́ kàtígórì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run tó bá wù mí máa tó wá sí lámúlùmọ́lá ó bá bí kìíní ajá kọ ó bí kejì ajá bo yóò wá mọ bí mọ́ra wọn bí ti ń bí akọ ní mi ọ̀bí abo bí ti inú òun máa dùn àìmí náà ni ìwọ rẹ ìwọ wo tá ń ṣe bẹ́jọ mọ́ ó di kàtígórì mélòó Allahu akbar nígbà tí ó dorí ọlẹ́kẹ̀ẹ́rin olúwa wá pàwùdà tó lò látàárọ̀ tí ń lòbọ̀ pé àábùyàn lẹ́bùn àábùyàn lẹ́bùn ẹnikẹta àábùn lẹ́bùn ọlọ́run wá yí ààbò lẹ́bùn padà wá ní wàyẹ́jọ àlù láhàúnà wà náà pẹ̀lú lọ ní wàyẹ́jọ àlù tẹ́tù bá dọ̀rọ̀ wàyẹ́jọ àlù nítọ́ bá bá ní abẹ́ sí ọ́nù la sí ọ́ ọ̀lẹ́ bí wá olúwa ní wàyẹ́jọ àlù mànìyànṣá wà àpìmà ọlọ́lẹ̀ tó bá wù èmi ọlọ́run máa wá sí lẹ́ni tó ṣe pé yóò máa gbọ́ páwọn èèyàn lóyún ni bóò ní tí ṣe wọ́n kò ní máa ìyá tí ẹ̀ ní wọ́n kí ewu ewó tí wọ́n sì dáná jọ tí ẹ̀ náà pé wọ́n bí ráfá o ìjẹ́ ráfá na náà ń kọ́ ráfá ó mọ̀ páwọn èèyàn lóyún wọ́n ni bóò náà ti ń lóyún kò ní mọ̀ ráfá náà gbẹ́wùwọ̀ tí ó gbégélè sí ó kíyàn pé ewu ọmọ bí ó ti mọ kíyàn o ara yóò ní kí òun pé òkú ewu kódà ń gbà ní yóò máa báwọn èèyàn ta tẹ́ǹtì yóò máa jòkó alaykum assalam akramakumullah yóò máa ta tẹ́ǹtì báyìí ó ta tẹ́ǹtì wọ́n ń ṣe nǹkan wọ́n ń ṣe nǹkan ó náà lè máa ta tẹ́ǹtì wájúlé rẹ̀ ó lè jẹ́ sílé ó lè ta tẹ́ǹtì wájúlé rẹ̀ ó agbàwẹ́ díẹ̀ yẹn wá jẹun o àmọ́ kó wá ta tẹ́ǹtì wájúlé kan kí á ní ọkùnrin ń ṣe kán wá ní ìṣèkó mọ́ ọlọ́run ní kìí ṣe tiẹ̀ bóun náà ti máa ń gba tẹ́ǹtì tán fi ń ṣèkó mọ́ àníjọ́ wọ́n ń lọ́dọ̀ bàbá káwó ọgbàìdì ó dínú léyá ìgbà lọ́ tó mọ bóò náà ti ń ta àbọ́bọ̀ náà ti ń tẹ ẹran à ń tèkó mọ ìwọ́kọ́ ọlọ́ọ̀lá àkọ́ mọ wàyẹ́jọ alùmọ̀nìyàṣá àkìyìmà àtẹlùmí ìlágàn lọ́dákùnmọ́ ti wá bẹ́ẹ̀ àbá mo gbẹ́bọ lọ́sàn-án mo gbé e lóru tẹ́sí lẹ́ni abá ti kọ́ mọ́ kọ́ máa lówó òfẹ́ aláwọ̀ afẹ́jẹ́ kó wá ọlọ́run ìfọ́mọmọ́ lọ́nà ń bọ̀ ẹ̀ráwọn èèyàn kan lè ní wọ́n lò ìdáwòsì láwọn ọ̀fẹ́ sí ẹyún àríẹ̀kọ́ yóò ti dògùn jẹ ìgbà ọmọ bá sí ń bọ̀ wálé ayé ó ti di ògùn wálé ayé padà ògùn rẹ tó lò ọmọbẹ kó mùsùlùmí ṣẹ́lí olúwa ti wá pín ọmọ nìyàn mẹ́rin yìí kó lè mọ́ àdàrú mọ́ a lọ́wọ́ ó wá pín àwọn ànábì rẹ̀ àwọn àyòfẹ́ rẹ̀ ó pín wọn bẹ́ẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé náà àwọn ànábì ọlọ́run àwọn bàbá obìnrin ń bẹ tí òbí ọkùnrin àwọn bàbá ọkùnrin ń bẹ tí òbí obìnrin ẹni ó bá kọ bábo ń bẹ wàláhì làbí ẹni tí ò gbọ́ pa tí ò gbọ́ po ń bẹ náà ànábì ọlọ́run lútù àsọ obìnrin Yakuba àtọkùnrin ni annabuwa Muhammad òbí akọ ó ṣe kí ni òbí abo Yahya ń kọ́ bàbá Yahya sunkún kó tó rí Yahya bí ọlọ́mọ aṣọ iná ló bá ṣe lókà bí gulamin ismuhu Yahya a ń fọ́ ní ọdún lópọ̀ bí ọmọ ọkùnrin kan kódà kátún fún ọ ní àràmàndára ọmọ náà ọ èbí o àmọ́ sẹ̀míyà ọmọ tá fẹ́ fún ọkọ̀ tá fún yẹnì kò jẹ́ ọkọ̀ rí oníkọ̀ọ̀kọ̀ jẹ bí yáyá lóòtọ́ ẹnì kò jẹ́ yáyá lóòtọ́ àmọ́ yáyá akí bàbá rẹ̀ zakari ya kú ewu ọmọ yáyá àmọ́ àkí yáyá kú ewu ọmọ tó jáde láyé ànábì ọlọ́run tẹwárí bàbá wà wùgbèsè ayé ara ah ǹjọ́ ti ń bímọ obìnrin kan ní bí má kara mọ́ ìyàwó rẹ̀ o ìwọ náà má sì kara mọ́ ọkọ rẹ̀ ta kọmọ nù pọ́sá ẹlòmí ìpọ́ ẹgbẹ́ ta èmi ò ní ọmọ ìfẹ́ lómi o ṣúnà ni o àmọ́ má ní èmi náà sáfẹ́ bí ọkùnrin bàbá ti kọmọ má sì tán rẹ ọmọkùnrin lọ́mọ tá ń sọ fà fún ọ ọmọ yẹ káwọn ọmọ pètàn tó jú wá nílé níbi àti ibi táwọn ọmọkùnrin ti ń gbé bàbá wọn tán ṣe ń ṣe ìyà fún kí ló ṣe bàbá dàgbà bàbá ní stroke bàbá bá ń yàgbẹ́ ara náà bá bàbá ibiṣẹ́ ilé sọ pé ẹ fẹ́ ni àwọn ọmọkùnrin lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀ náà yàrá tó sí yàrá ẹ̀gbẹ́ wọn báyìí bàbá kan wá bẹ àsọmọbìnrin number one wọ́n tún wá instruct àwọn ọkọ wọn ó yá kálukú yẹn mọ̀ bọ̀ àwọn ọkọ kálukú wà pé wọ́n wá dúró kalẹ̀ bàbá ó kà máa ṣe bàbá ó lè jẹ́ kójúṣù nìkan ló mú bàbá ó àwọn kan ní ẹwọ ó ti rẹ̀ mí ogun àwọn ọmọ ìpìlà wọn ni àwọn ọmọ lórí òtútù wọ́n dé àbàbá àtótútù ti ẹ̀ ni ó mú yín àkókàn ní ẹwà wò mí náà ni irú ọmọ olóbíjàn náà obìnrin a ní táàmà tọrọ ní pé àlọ́mọ tí ó kò ríire bá wà láyé lálẹ́kì àmọ́ ọlọ́mọ tàbígbò ẹ̀kùn wa ọmọ tí ó kò ríire bá wà láyé àti níbo jọmọ́ bá ti wá pín àwọn ànábí ọlọ́run tọ́lọ̀ ń pín wà yìí bá ti mọ̀ lólé ayé wa náà tẹ́lígbà wà yìí náà kéré mọ̀ yìí náà odò wà yìí náà rí ní mọ́ ń sọ̀rọ̀ ẹ̀nìkan láàrin àjọgbélé mi ó wá bímọ bímọ bímọ lórí ẹlẹ́kẹ̀ẹ́sán àtúnbìn gbogbo wọn ti wá ń ṣe méjì nípa wọn níbi wọn kọ́ tó bí ẹlẹ́kẹ̀ẹ́sán tẹ́lẹ̀ pe ìyá pé ah, já ṣẹyọ sí pé a bá ti ẹ̀ṣẹyọ sí ọlọ́run lè àwọn ah, bá ṣẹyọ sí lóòótọ́ nígbà wọn gba bọ́ọ̀lù ló bá gó ìwọ̀nù lẹ́tì yẹn so ọkùnrin náà jókòó eh, eh, eh, ah, bí méjèèjì ò bá jẹ tọkùnrin láàrin méjèèjì ààyọ ọkùnrin ó jáde níjọ wọn ó kíkó ewu ọmọ obìnrin àwọn méjèèjì yàábù lè mọ́ ní àṣà ìná sáán wà yàábù lè mọ́ ní àṣà òtòkò àwọn yóò zàwí ìdíkùnmù wà ìná wà yẹjọ bọ́lọ̀ ń ṣe wá pín ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ń tàà mọ́ nílé ilé ayé ó ti rí ní ọ̀rọ̀ èyí tàà bá kọ mọ́ rẹ̀ ó bá o èyí tàà bá ti kọ mọ́ ẹwà láyọ̀ ọ̀sáré rẹ̀ ní ọ̀ní rí wọ́n dára rẹ̀ láàmú ẹ ẹjá lọ fi ara wa ní ọkàn balẹ̀ gìrìgìrì yìí pọ̀ yìí yìí afẹ́dà afẹ́dà yìí ó ṣe kí ni jọmọ́ pọ̀ èmi náà gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ ó pọ̀ ọgbọ́dọ̀ ń wà láyọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ wo ọ̀dẹ́ kí ni ọgbọ́dọ̀ kìí ṣe right it is not your right it is not your right ìṣẹ̀tọ́ ẹ kò sí kí ní kàtọ́lọ̀ bá fún ọlẹ́ẹ̀kọ́ lọ́sọ̀pọ̀ lẹ́tọ̀ sí kí lọ lẹ́tọ̀ sí tani ọ́ bóò jẹ́ ti jẹ́ tí wọ́n wá lẹ́tọ̀ sí tẹ́lómi ò lẹ́tọ̀ bóò ni wọ́n ti jẹ́ tí wọ́n wá lẹ́tọ̀ tẹ́lómi ò wá sọ̀kí ọkọ̀ ọmọ ogun mọ́tò tó wà ní pé a yàwó falẹ̀ ayédè iná kí wà ìmọ̀ àgùn mọ́tò àti ah, tó mọ́tò ogun ìwọ ọ̀tó mọ́tò ogun àbọ́lọ́run fẹ́ ṣàánú rẹ̀ tó wá nípò òun ò kọ́ mọ́ ọ̀dàkùn gbà a ní kí àǹfààní ayédè ká mọ́ wà ah lọ́mọ̀ sánú Tẹ́ wá rí ilé ayé ta wá wà yìí, ilé ayé ta wà yìí, gbogbo ta bá lé mẹ́ dákùn ẹjá fìbẹ̀rù ọlọ́wọ̀n bá lé. Ànábíwa Muhammad kọwa kí ó kùn. Tẹ́lẹ̀ tó wá ti gbọ́rọ̀ ànábì yìí, mọ́ dáre láàmù. Ànábì ní sọ ráyí ta wà yìí lámúyẹ̀kún líyò tí aka wà máa àtọ́ aka lámúyẹ̀kún líyò sí báka rúfì àti ilẹ̀ àkàlámú ọjọ́ anábì ní gbọ́ sọrí gbogbo tó bá ṣe pa àti kọ mọ́ láyé ń bí pé ìwọ lọ ní kò sí tó lè yẹ kò lè fọ́dá bù gbogbo tó bá ti wá ní kèé tún wá ṣe tiẹ̀ kò sí ń tọ́ lè fi wá kò lè jẹ́ tiẹ̀ alábìnrin tẹ́ màdí ìdí ni pé plan ní báyìí ṣe fẹ́ lọ bí ó ṣe bẹ̀rẹ̀ bí ó ṣe parí ọlọ́run ti kọ sínú tákàndá tákàndá òun báyìí rò tàbí wọ́n kọ báyìí àti gbé òkè báyìí pé àkọ nǹkan kan mọ́ tákàndá so nǹkan mi ò ní kún nǹkan kan ò tẹ́wà mọ́ ìmọ̀bẹ̀ ìmọ̀bẹ̀ ni pé ìntà ní wọ́n kọ̀ yìí wọ́n ti kọ́ wọ́n ti parí ẹ̀ 50,000 years fún èsì ìdáadáwọ̀ bàbá wa 50,000 years wọ́n èsì kí mo pé wọ́n ìdáadáwọ̀ bàbá wa tó ti parí gbogbo tẹ́ lórí wa bẹ̀lẹ̀ yàwà àwà bẹ̀lẹ̀ pé wà ní àmì èjì wálé ayé bẹ̀lẹ̀ wọ́n máa bára ọsùn wọn fúnra olóyún bẹ̀lẹ́ ó máa bímọ ó máa bímọ ó máa rẹ̀ sí ó máa rẹ̀ sí bẹ̀lẹ́ pé ìran Yorùbá ó tẹ̀ wá jáde lẹ́yìn lẹ́yìn bẹ̀lẹ́ tẹ́mi àti ẹwà jáde nínú rẹ̀ Yorùbá tẹ́wọ́n fi jí kí ní kádà ara ǹdé ẹwọ àwọn àbáwà yìí wọ́n fi fóònù sápò ní ṣe àbí wọ́n fi fóònù tí ti kọ́ pé ìjòkó tí ó wáyé aṣọ tí wọ́n wọ̀ tí ó fi wáyé ọlọ́wọ̀ bá ti kọ́ 50,000 years bàbá wa dámé ìtì dé ẹ̀dàkùn tí nǹkan báwọn ṣe bájà dá àyànmọ́ ò ṣe bájà kádàrá ò sì ṣe bájà torí bá ti kọ́ mọ́ nǹkan kò lè yí má sì gbà tọ́jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ kan tí Yorùbá máa ń sọ kí ni Yorùbá ní ara yóò lè yí kádàrá padà kí náà lè ṣe ìrọ̀rùn pa fún wa àbúyá gòtẹ́ ń sọ bí ákèsì kádàrà tọ́ lọ́nà sọ ara yóò lè yí kádàrà padà wọn tó wá lè fọwọ́ fún wa ní tí gbogbo àmọ̀ náà ìtàn tí gbogbo ti kúrò àti kírísítẹ́nì bá mẹ́rin yóò mọ̀ ṣe ẹmọ tọ́nà mọ́ ṣe jẹ́ tọ́nà bá ti wá kádàrà sọ pé wọn lè kádàrà padà ni ìwọ gan ní wà lóòtọ́ ọba ń gbọ́ wa go débi tí mo fẹ́ kó dé ìtàtẹ́ ẹmọ̀ ní fún yín àmọ́ fìdáwọ́nà àbá àmọ́ fìdáwọ́nà àmọ́ Músà àbá àmọ́ Músà tẹ́gbà àwọn dífá fún fìdáwọ́nà pé ọmọ kan ni ó gba ọlá rẹ̀ tẹ́ pó ní kán pa gbogbo ọmọkùnrin torí ta ló ṣe ní kán máa pa kò fẹ́ kí tàbí ó wáyé kò lè yí kádàrá padà àmúfẹ́ fọwọ́ ago

tí ìyá Musa bá mọ̀ fọ́dọ̀ fìdáwó náà ni ó lè sọkó para rẹ̀ tó ló máa máa tọ́jú ẹ̀ pé kí fìdáwó náà lè mọ́ igbó ni ó máa gbọ́ máa lọ ogbèlẹ̀kúlé fìdáwó náà òun ti só mára bọ́ọ̀sì kan mára gì kan pé tómi bá ti ẹ̀fẹ́ gbé kò nílé wà lọ so táwọn gidigidi ògòdògòdò fìdáwó náà bá dé tọ́ bá ti ìgbàlá ìṣẹ́ ó ti só kún ọkà ìbàlẹ̀ ọlọ́ni wókùn jáǹtì ẹja ní lókun bá já àbá àlómi bá gbé bẹ́rẹ̀ Musa lọ ó dẹ́kùnlé bìdáwó náà ìyá Musa jù bá ń dẹ́gbé bọ́lọ́mọ̀ yíwá wà àbó ti mú àbẹ́já ti ibi òun tí yíwọ́ ti bá jẹ́ mi lọ ìyàwó gbé sọ àti ìbímọ àti ibi kíni bìdáwó ọmọ tán sọ níjà apá ọmọ ìwé náà sọ ọmọ tó ń gbé ọmọ sọ

máa wẹ́ tí ó fún ọmọ yìí lọ́mú wọ́n bá pẹ gbogbo ẹnu bí wọn láwọ́kò náà rẹ̀ wá fún ọmọ yìí lọ́mú wọ́n bá ti ń kẹ mú súnmú sábà wọ́n ba, gidi kéde bí ìdí tẹnu ìdí tẹnu wọn àmọ́ táwọn wí ni pé kò sá gba ògbọmọ òunjọ náà jẹ́rígbà tó tó àkókò kan ní àwọn ará ilé ìyá mútàbá kọjá ah yílẹ̀ ń wá ẹjọ́ òfòmọ̀ lọ́mú èmi mẹ́ni kẹ́jì lọ lé pè wá kó náà wá tíra ìrẹ̀wó nígbà wo pé ẹ̀dẹ́ ó bá dè ya Musa ìnà sí báyìí lọ́wọ́ kan Musa gbé e, nígbà mọ́ pàpà láàrin ẹni tí ó wà àtọmọ yìí rè ìyá Musa tún gbowó oṣù lórí ọmọ ara rẹ̀ ó fẹ́ fọwọ́ aago sẹ́yìn sáárà fi fọwọ́ aago lébi tàbí kó dé nìsí ìyàwó náà ni lọ lọ fọ́pa rẹ̀ balẹ̀ kò sẹ́ni ó lè fọwọ́ aago rẹ̀ sẹ́yìn láyé ilé ìta lò yóò à èyí máa wà òyìnkan tẹ̀lé fọwọ́ aago yẹn sẹ́yìn tó tó bá ti dé bá fa oní yóò jágùn rẹ ní wọ́lá sọ́rí tọ́ta bá pọ̀ ní olórí ń gbà mí ọlọ́rẹ́ tètè ẹlìbẹ̀tì rẹ ni torí àwọn ní òmọ̀ pariwo rẹ káàkiri lórí mọ́ àwò pé ìbò olúwà kẹta náà sọ gan bóòlò ti rí gan bóòlò ti jẹ́ gan eh, àwọn náà ní ọkàn ma lòkè ní ọlọ́nu má bẹ̀rù mọ́ mọ́ ń gbé mi dé

tó pe bàbá rẹ̀ jọ pé inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin mo rọrùn mo rú ṣùpá mo ríràwọ̀ méjìlá tán forí wa rẹ̀ fún mi àṣórùn òṣùpá ìyá bàbá nù ìràwọ̀ méjìlá àtàwọn ọmọ ìyá rẹ̀ nú bàbá gbọ́dọ̀ bá ní má wí mọ́ má wí mọ́ má jẹ́ nìkan kó gbọ́ má wí mọ́ má wí mọ́ jẹ́ nìkan kó gbọ́ àwọn náà lè ọ̀fẹ́ yí kádàrá bọ̀ kí náà láwọn wọ́n bẹ̀ fọwọ́ agún sẹ́yìn tán bá mọ̀ ẹ̀jẹ̀ jẹ́ wọn kán sì mọ́ fọwọ́ agún sẹ́yìn tán bá ṣe mítìn pé ẹja fọwọ́ agún rẹ̀ sẹ́yìn ṣàrí kámẹ́rà fọwọ́ agún ẹ̀ sẹ́yìn ni e, yóò sì wọ́kàn lọ tí ẹ̀ yóò sì débi tàbí ẹkú dí àwọn náà ní ànímọ̀ mọ́ fi wọn a máa pa àmọ́lọ ní bá mọ́ tẹ́rí mítíìnì ìyàtọ̀ ṣe tán fẹ́ fi fa ọwọ́ ago Yusuf sẹ́yìn ọlọ́ni mítíìnì yìí gan lèmi Yusuf ni à ń yanjú ẹ̀ sóko ẹ̀ ní pípa ọ̀ kanga kan bẹ ìyín wọnú ẹ̀ tó jáde jù bẹ́ẹ̀ ẹ̀yìn láti ẹ̀yìn láti bàbá afẹ́ mú Yusuf lọ sóko ah ilé jẹ́ mú lọ ah ọmọ tó ẹgbọ́n nìkan náà ni ah bàbá kí ni ah náà ti ẹ̀mú lọ lẹ́ni ah ó fi náà síbi kan yóò máa ṣe aláma ìṣe òkòkò ní ṣe wàhálà rí kan eh ẹ̀rú ń bà mí o tí ẹ̀ ní ah níbi nǹkan mi kan àbá ń gbà wọ́n dé wọ́n wí nǹkan mi o wọ́n ju Yusuf nù kànga wọ́n wọlé padà wọ́n sọ fún bàbá ti jẹ́ ọlọ́run nítọ̀ inú kànga tẹ́ ju Yusuf sí wọn ọ̀nà táwà gbà tí ó fi dọ̀bá náà nù ọ̀nà náà ni ó gbà tọ́ inú kànga tó wá àwọn kan wọ́n ń bọ̀ láti ìrìnàjò àwọn aláwọ̀ fẹ́ kanga inú kànga ìgbà wọ́n jù bá bí inú kànga iṣu wá dì mọ́ àwọn òpin kí ní ilé tó wúwo tó bá ìgbà wọ́n pè sókè ló bá dọmọ ọmọ rẹ̀ lọ ṣe dáadáa yìí ẹ̀dá kò béèyàn bá rọmọ lọmọ bẹ́ẹ̀ kí ló bàbá kí ọmọ yín wọ́n ti ní ṣeré nù kànká tẹ̀bí wá wá ó parí àbí ò parí àwọn yóò náà tún wùwà dáadáa àwọn náà tó láwọn fẹ́ fa ọwọ́ agbóṣẹ́ àátà ọ ọlọ́ni ẹbá ń ta iṣẹ́ títà yóò náà ni ó fi débi tí wọ́n fi ń ta ọ́ tà sí tí mọ́ sálọ báyìí tó fa ìṣùlù lásọ lẹ́yìn sásọ ya ọba sílẹ̀kùn bẹ́ ah obìnrin ọlọ́wọ́ bá ṣàánú ló bá bẹ̀rẹ̀ kún yìí bàbá wà lẹ̀ kábíyèsí ọjọ́ kí lẹ́ ṣe fẹ́ni tó fẹ́ báyàwó yí ṣe rú báyìí ah ọdún kábíyèsí pọ́n é kí ni yìí ń gbọ́ ìṣe kankan ọ̀ṣẹ́ ìdàṣà ìdón ìlà àyà ọ̀nà ọlọ́mọ ìkàlúwa ní tó bá ṣe pé wájú lásọ rẹ̀ ti yá níbi ó ti fẹ́ fi pá báyàwó ọba lò ní yíò ti fà ní aṣọ rẹ̀ kálẹ́yìn lásọ rẹ̀ ti yá àti pé bí ó ti ń sá lọ níyàwó ọba ti fà ní ìgbàwó wàṣọ Yúsùfù níbo ló ti yá ẹ̀yìn ìwọ lọ wá ṣe báyìí kí ni ìwọ̀n kí ni ẹjọ́ máa lọ sẹ́wọ̀n ni ó wọ́n máa lọ sẹ́wọ̀n òun náà fẹ́ àwọn tó jù sínú kàkàtẹ́ ìpáwọn lọ́jẹ́ kó délé ọba àti ilé ọba ló fi ń dẹ́wọ̀n ẹ̀wọ̀n ní ọwà gbàdé ìtafẹ́kúdé ó dẹ́wọ̀n tán nínú àwọn tọ́jọ wà ní ẹ̀wọ̀n láwọn kan bá ń sùn lálàá ìkan ní ìgbà tó ń wà ojú oorun òun kàn ní pé àwọn ẹyẹ ń jẹ búrẹ́dì lórí òun ẹyẹ ń jẹ búrẹ́dì lórí rẹ̀ àtọ́júmọ́jẹ ń tọ́ ọ padà sẹ́nu lóyìí ó padà pọ́ pàwọ́pàá ni ó kọ́ ọmọ gbélébù ni ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ìkan ní èmì tàbí kí n bú bí ọ̀rẹ́ wáìnì fáwọn bí ìwọ ọ̀padà bí kìíní fọ́bà ní mo ti dínà nù ìjọ kálukú ó sì sẹ́mọ̀ lára tíárì tó padà láláun yíṣù wá sọ pé dákùn tó bá dọ́dọ̀ ọba sọ̀rọ̀ mi fún o pé kọ́ máa gbàgbé mi sí ìyá <laughs> àṣẹ́kòtìbà jẹ́ yóò ibi tàà bẹ́ kó dé gẹ̀gẹ̀ lọ́wọ́ bá ń tágẹ́tì yóò lọba náà wá sùn ló wá lálàá ọba wá ń rí pé àwọn màálù tó ti rù ìbá ń gbá àwọn màálù tó hẹ́rì màmì ó sì tún rù náà irú kí rèé gbogbo àwọn tó rò pọ́n máa látú ló pé ẹ wá tú kíní ìyá láwọn ọmọ bá di tí ó lè yọ lè kọjá láàká ìwà tàbí ó wá tú báyìí lọkùnrin tí ń fún ọba wẹ́yìn wa láti fi ẹdú ẹdú ẹdú ó bí èmi náà wà yìí èèyàn kan ló lálàá o kábíyèsí èyí bá yí mú tùwà láyíwá ṣé ẹ lè rán mi lọ bí tí mo fẹ́ lọ yìí ń bo inú ẹ̀wọ̀n tí mo ti kú ò lọ nígbà tí ó dé bá sọ fún ni pé inú ìlú ẹlọ́dún méje ibẹ̀ ní màálù méje ń gbé méje ni màálù tó gbẹ méje ń gbé màálù ìkún dẹ̀ ìkún rọrùn ọlá ó pọ̀ àmọ́ ìwà lu ọdún méje mi lẹ́yìn rẹ̀ ọdún méje mi wọ́n wá gbé ọdún méje àkọ́kọ́ mi ìyá ó jẹ́ ah jẹ́rí ẹ́ngbà èyí ò wá padà sọ́dọ̀ ọba tó sọ ọba ní ah kì ní ìjọ lóòtọ́ a máa sọ rẹ́ni tó tún kì ní ìfún ọ̀yí tó lè mọ̀ túmọ̀ rẹ̀ báyìí tí wàhálà ni ó bá dé yóò mọ̀ kí ni ó jẹ́ ibi YouTube ti dín tó dìmọ̀ o ibi YouTube ti dín tó dìmọ̀ o ìgbà wá ní kó pé YouTube wá òun wá bẹ̀rẹ̀ ọlá ọba ní pé yíwá ọba ní òpẹta ni wá ní ṣòro àwọn ìgbọ̀n àsìkò ọlọ́ṣẹ́ kí ni ojú tó lè sọ fọ́ba pé íńtẹ́tì ah, ní mẹ́wọ̀n ẹ̀jọ́ sí kí ló fà sa agbọ́dọ̀ yẹn jù bẹ̀rún náà pé ní èsẹ́ ní ìdọ̀tí ìjọ tí wọ́n agbọ́dọ̀ gbọ́n náà

Ah, ẹnìkan tó ní wọ́n sọ wá sí ẹ̀rí ẹfẹ́jà tó bá fàṣẹ jùkú wọ́n à lè bá jẹ́ yìí wọ́n àti lè sọ sí àmọ́ lòun lè mọ̀ọ́mọ̀ lò wọ́n kọwọ́ agbó fi débi tí àfẹ́kọ̀dé jẹmọ́ ẹ̀dàkùn ẹmọ́jà bẹ̀rù yẹn kan fọwọ́ agbó wa sẹ́yìn mọ́ ẹjẹ́ á lọ dìrọ̀ mọ́ ọlọ́run ṣẹ́ríta bá dìrọ̀ mọ́ ọlọ́run gbogbo ẹni bá ń sáré pòun fẹ́ fọwọ́ agbó wa sẹ́yìn

ọlọ́ba àfàlùbáríkà sí nínú ìṣe àtàṣálẹ̀ Yorùbá ní ta tí wọ́n rí táwọn àfà àbàtí báyìí a mọ́ fẹ́ fún ọlọ́wọ́ ayé ẹ̀kọ́ èmi lè jẹ́ tí ó fẹ́ràn owó èyí jẹ́ tí ó níbi owó àwọn kọ̀ọ̀kan mọ̀ pé àwọn pọ́jẹ́tì kan wà tán sí lọ́wọ́ lù ìgàn tó níbi gíní ó níbi owó ńlá àmọ́ gẹ́gẹ́ bí súnà nàbùwà Muhammad ẹ̀kọ́ ń bẹ́ ń bí àwọn eh, ètò bó ti yẹ ká mọ̀ sí láwùjọ ṣẹ́rí ẹ̀dá kan já lọ mọ iye àwọn àlfà ẹjá lọ sí kí ni jama ẹjá mọ iye àwọn àlfà àwọn atáàbá láàfà kọ̀ọ̀kan ẹjá mọ̀ sí dáadáa sí wọn nísìn afàwọn àfà jẹ ìmáàmù ẹgbẹ́ ìmáàmù ìsàlìmínà láàrin ìlú táwa bá a ti ń fi wọ́n jẹ ìmáàmù àìgbòwòsù tàbí ẹ̀ẹ́tùn wá máa ọmọ wa lè kí a ní wọ́n sanwó lè kí a tún ní san àwọn àfáàlẹ́ fi jẹ làdá ní mọ́sálásí àbí ẹ̀ẹ́tún ní san kí ní fún wọn kí la fẹ́ kán máa jẹ ní tó bí gbogbo nǹkan báyìí àwọn àfáà fi wá sọ di pétọ̀ pé èèyàn bá lọ gbọ̀gbọ́n máa bá gbọ́gbọ́n kúkú ìyá yóò ṣe kí ni lọ́fíà ẹni bàbá dérú ìdòkó yìí ẹ̀rí kó ní tíṣe owó la àlùbáríkà àwà gbà títí àtọ́gbò kò mọ́ mọ́ ẹ̀dá tí tọ́mọ̀ ń bá padà gọ̀ ẹwà gbà tí ń jì lọ́dọ̀ àwọn ẹgbọ̀n ké yí o ńgbà àwọn èèyàn mójúṣe wọn láwọn àbá náà ṣe kí ni àmọ́ ọlọ́wọ́n sáà sáà ẹgbẹ́ méjèèjì làwó bá sòtọ́ attitude wa sáwọn àfá náà lọ́tí mọ̀ kí o lẹ́yìn èèyàn kan mọ́ ní pé ń tọ́ tẹ́ ń ṣe rí ó sọ ọmọ sí tánà jẹ́ àfà kí ni wọ́n tún ti rádẹ̀ kan sọ́nà kéèkan mẹ́wọ́n wọ́n ti ti kọ́ kìnníkan kìnníkan yóò tún wá sára lówó lẹ́sẹ̀ ogbó ta pàtàkì jímọ̀ jò ní àhúkú mọ́ kí lọ mọ̀ kí lọ mọ̀ ó lè dábọ̀ òdì náà kankan mẹ́wọ́n ló ta mọ̀ sọ àfáà lẹ́nu ẹ̀ sojúṣe ẹlòmí ẹja bí ká bá ti rárá nísìmọ̀ ìgbìmọ̀ pé bá ti pọ̀ tó ìmìtì wọ́n ta ti wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìlú là ń san lóṣù nígbègbówó jẹ́ mọ̀ tẹ́lá ń kóra àtọ̀ ìlú àsanwó

ìtú ọdẹ mú ọlọ tajà yíró lọ àwọn àbá ní abájọ tí ìfi tètè wá ẹ̀yìn kan ẹ̀rí bàbá ti gba kọ́nà àwọn èmi lọ́rọ̀ èyí nǹkan o iṣẹ́ báyìí náà lábúlọ rẹ̀ ṣe mi ọlọ́wọ́sí àtọwálẹ́sọ lórí kí là ń wí ni pé ẹjẹ́ a mọ̀ sí dáadáa sáwọn àfà bá ti wá báwọn èèyàn sọ̀rọ̀ èèyàn àfà ní ẹ̀sìn ìjẹkújẹ má parọ́ mọ́ ẹjọ́ orúkọ ọmọ ọmọ gan má parọ́ mọ́ sáà náà ìgbàrú ẹ̀ ló ń lásọ owó bá náà ti sọ àwọn ọmọ olókọ yìí kò béèrè owó kankan kò béèrè kankan kò béèrè owó sọ kò béèrè owó kí kò béèrè owó súbà ó tún kó bá lọ kó bá làwa ń fẹ́ ó tún kó bá àwọn òfẹ́ àlátùmá bá ẹlẹ́fẹ́ gbógí jẹ́ kó tún kó bá kútúbà ọ̀rọ̀ náà ń pè rẹ̀ ọ̀rọ̀ náà ń pè rẹ̀ kútúbà ó bá àmọ́ lọ ìtí màmù máa ń kà fún wa ọ̀rọ̀ tán máa ń sọ fún wa kí ni màmù ṣe lọ́wọ́ kí ni màmù ṣe ń bẹ́ ń sọ̀rọ̀ bọ́ ẹ ti wá àti buwa ní sọ́gbẹ̀ ọ̀rọ̀ ní kútùbà ọ̀rọ̀ abọ́lìsà ti sọ́ di kútùbà pé kó tù ó ṣe gíní kó bà tó ká gbájá gbọ́ kó tù kó bà láà kó yá tù kó bà nílò dọ́rọ̀ kò tún tó fà á àwọn afá náà ti wò pé ọmọ bá gbẹ́gbẹ́ kúkú ìyàlú ọlọ́mọdé àgbẹ́gbẹ́ kọgbọ́n ẹ jẹ́ káwo kọ̀ rẹ ti ṣe sí wa sáwọn àfà mo ti lọ́jọ́ kó báyìí rí ìjòkó ẹ̀rọ wá déjọ bẹ́ẹ̀ nìkan ah! ti dìde nù ah ọlọ́dẹ̀ bá sanwó bí kárùkúkà fún owó ẹwà pọ̀ pàtó wọn kó wá ní pé ó dá àwọn bàbá àgbàlagbà náà wà kalẹ̀ gbogbo owó tàà pàì èmi náà yọ̀ ń da rẹ̀ fún àwọn bàbá nígbàtí bàbá gba máì bàbá ní abá gbogbo owó tàà náà mọ́ gbà wàhálà náà ní tẹ́lẹ̀ náà àádà wọn làmúdà wọn bá tún fún wa náà fifty fifty naira náà ní

kọba kí ìyá Muhammad bá wà fi ra nǹkan tó bá wù wọn fún ta ni fún Muhammad ọ̀sán ìlànà ọ̀sán ìlànà àbí kan ṣùgbọ́n Muhammad wà láàrín ọ̀sán ìlànà ìlànà ìṣùkárà kan Muhammad ṣàrùn láì ra السلام عليكم